الحمد لله الحمد لله خالق السماوات والأرض خلق كل شيء أنعم علينا النعم ورضي لنا الإسلام دينا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر الدخول في الإسلام لمن شاء من عباده وأشهد أن نبينا وحبيبنا محمدا صلى الله عليه وآله وسلم رسول الله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه ومن استنى بسنته وسلك سبيله إلى يوم الدين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 dájúdájú àrídà eléyìí ti ṣe kéèyàn ti jẹ́ mùsùlùmí kó lóun ṣe ìsìláàmù ma àbí kéèyàn ti ẹ̀dá ẹ̀ṣẹ̀ kan eléyìí tó ṣe pé dídárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹnu gbogbo olùmọ̀ nínú òfin ṣẹ̀ríyà ó kò lórí pé gbogbo ẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn láì kò ní àwáwí kan tó múnádóko àròyé kan àbí àlàyé kan tá a lè gbà wọlé. onítọ̀hún ti di kèfèrí aburú ńlá ni nǹkan tó sì yẹ kí gbogbo mùsùlùmí kí wọ́n gbìyànjú láti máa sá fún ni àbí kí làbá rí sá bí kápẹ́ńtì ń jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí má ó ti ń tọ ojú ọ̀nà àtijọ́ máa ó ti wá pátì ojú ọ̀nà àtijọ́ máa jahannam ibẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ikú gbogbo ẹni tó bá nílò akáyì tó sì lórí lọ́wọ́ kò sí bí ó ti ṣe máa wòran tí ó dẹjú lẹ̀ tí ìsìláàmù rẹ̀ ọ̀wọ́ abọ́mọ lọ́wọ́ tí ìṣe kèfèrí tí ọ̀wọ́ àgbàpọ̀ rẹ̀ ẹnìkan ò sí o nínú ẹni tó gbádùn tí ó wù láti jẹ́ pé kàkà kó wọn jọ ọmọ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam aṣíwájú fún gbogbo ọmọ anabi Adam lọ́jọ́ gbẹ̀ndàl qiyamah kó wọn wá jẹ ọmọlẹ́yìn aṣetán ọ̀gá àwọn ìmáàmù wọn nínú náà jahannam. akramakumullah òsì tàbí ṣùgbọ́n wípé tí èèyàn bá wò á rí i pé ní àwọn àwùjọ wa gbogbo àrùn ńlá yìí ó ń bẹ àrùn ńlá yìí ó ti rí gbòǹgbò ó fìdí sọlẹ̀ ó sì wá ń wá. àwọn ìtàkùn rẹ̀ náà bọlẹ̀ ọ̀npẹ̀ka ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ yẹn iná la sórí ẹ̀sìn Islam ṣùgbọ́n tó ṣe pé lónìí wọ́n ṣe mùsùlùmí má ó ti fi ẹ̀sìn Islam sílẹ̀ ní àwùjọ àwa káàró òjìire tí ẹ bá wá ṣèwádìí tẹ tẹnáwádìí ọ̀rọ̀ yọọ máa ṣe yín ní kàyéfì pẹ́ lómi látàrí ipa fẹ́ kọ́wé yìí ni ìwé ló fẹ́ kọ́ inú àná fi yà ní kèfèrí ó fi ẹ̀sìn ìsìláàmù sílẹ̀ pátá porongodo torí kó lè bá a nílọsíwájú níbi àti kẹ́kọ̀ọ́ òwe ó lọ sílé ìwé ní mùsùlùmí ó padà bọ̀ wálé wá báwọn òbí rẹ̀ lẹ́ni tó ti di káfìrí ó ti mọ́sálásí ó fi lọ sílé ó wá darí láti ilé lọ síbòmíì subhanallah ó dàbí ìgbà tó ṣe pé ìwé ohun tá a bá ti rí ká ó dájú pé a ti ní ìwé àti là a ti gba ìwé àti wọ àlìjẹ́nà léyìí tó ṣe pé ẹnìkan ò ní tiẹ̀ dá wa dúró lọ́nà bí wá léèrè báwo lẹ ti ṣe rìn ín bó ti ń bọ̀ wọ́n á sọ ìwé yẹn wọ́n sọ dọ́lọ́n wọ́n sọ nǹkan lé ayé tí wọ́n ń lé wọ́n sọ dóríire wọn bọ́fẹ́ kó ṣe wípé tàwọn ta. tàwọn burú yọ bàjẹ́ ní kíá táwọn bá ti dénú sàárè àti lọ́lọ́ ọjọ́ wo ọjọ́ gbẹ̀ndàl kìyàmà ọlọ́run ẹlẹ́dàá wa dákun ṣàánú àwa o má tiwọ́ bàjẹ́ má jẹ́ tiwọ́ ta mo fẹ́ kọ́wé mo fẹ́ máwé mo fẹ́ jẹ́ ẹni ó sì wá lè mú mi kí n fi ìsìláàmù mi sílẹ̀ ó sì wá lè mú mi kí n sọ pé n ṣe ìsìláàmù má àti pé pápá gan èmi ọ̀fẹ́ jẹ́ ọmọlẹ́yìn anabi Muhammad ma. ọmọlẹ́yìn ẹlòmíì mo fẹ́ jẹ́ lọ́nà wo nítorí pé ìwé yẹn ọkànjẹ́ pé ẹni tó gbé wá fún wa ó gbé wá fún wa lédè ìwé ìlọsíwájú ni tọ́lọ̀ ń gbé ènìyàn lápapọ̀. àwa là ń pè ní lágbọn ọ̀dọ̀ wa nǹkan míì ni wọ́n ń pè lágbọn abòmíì láyé gbogbo ní táwọn ń kọ́ yẹn táwọn òpin science and technologies bẹ́ẹ̀ náà ni wọ́n ń kọ́ lágbọn abòmíì nílé ayé láwọn àràn àti ẹ̀yà táwọn ò fi èdè English tí wọ́n fi kọ́ tiwọn nítòsí wa ń bí bọ́yọ̀ tún lọ gbàjáde ní àbí agbọ́n ẹ̀yìn wàá rí i pé àwọn orílẹ̀-èdè tí wọ́n múlé ti nàìjíríà yìí báyìí gbogbo wọn pátá korongodo wọn èdè french làwọn ń sọ bẹ́ẹ̀ ni republic of benin bẹ́ẹ̀ náà ni niger republic bẹ́ẹ̀ náà ni cameroon bẹ́ẹ̀ náà ni chad french làwọn fi ń kọ̀wé tiwọn àwọn ọmọ tí ń jẹ́ english french làwọn máa gẹ́gẹ́ bí wọn náà ti ṣe ma French tó ẹ pé English lọ́ọ̀mà àti French àti English a máa ṣe dé bá bẹ́ẹ̀ nìkan nu wa àbẹ́dẹ̀ ìyá rẹ̀ èsì èdè àwọn òbí wa èdè àwọn amúnisìn tó wọ orílẹ̀-èdè wa ni táwọn wa gbà lu aláyọ̀ dúdúdú wọ́n tó má lu wọn pébi tí lu àwọn fẹ̀dé nì ìdí tí wọ́n fi gbà lu mọ́ wa lọ́wọ́ nù àwọn wa wá pẹ̀lú táwọn kà kún lu wọn. nítorí kakun lu ara rẹ̀ náà iwe tá ń ọma. àwọn ọmọ wọ́n wá pẹ̀lú táwọn bàbàrà lọ́dọ̀ wọn ohun tí bàbàrà lọ́dọ̀ wọn òun náà lẹ̀sìn ọmọlẹ́yìn ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ láyé tí òbí bá fi sílé ìwé ẹ rí i pé yóò yí padà kó mùsùlùmí nì yóò di nǹkan míì ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ iná látàrí ẹlòmíì orúkọ bàbá ló kù tẹ́sùn fi máa dá ma o pé kí ní John ọmọ Ibrahim àbí kí wọ́n pè ní Grace ọmọ Ahmed àbí kí wọ́n tiẹ̀ pè yàn ní wọ́n ti pè wọ́n lè pè ní Daniel ọmọ Bello wọ́n wá ní Daniel gbàdélé Bello wọ́n ní Grace lọ́gbàdélé Ahmedu. látàrí alọ́léèwé yìí náà ni bẹ́ẹ̀ ni nítorí pé òyìnbó nítawọn ní tí wọ́n ná nínú ó wù kí gbogbo wa náà dàbí àwọn gẹ́gẹ́ báwọn ò ti ṣe jẹ́ mùsùlùmí waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ọlọ́run ló wù wọ́n kẹ́yìn náà jẹ́ kèfèrí báwọn náà ti ṣe jẹ́ kí gbogbo yín ó lè bá àjọ wadda من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق بقى نينا أني تعفوني ترى لو كان وصاني دي كفيري لا تجي مسلمي نتولي لارا لارا بينو أمي واتي قوجي أكرمكم الله فتالي أقوي أقوي bẹ́yìn náà ara burú tó ṣẹlẹ̀ báyìí pọ̀lọpọ̀ wọn fi islam sílẹ̀ wọn làwọn ò ṣe má ẹni tí bàbá ti ò tí mà tíyẹ ò tí mà pé ìwé ti wé ń wekúwe kò ṣe islam má wọn á pèpè fún sọláàt bàbá wa ní nsọ mọ́sálásí èmi náà bọ bàbá ní àdáàdì èmi ti pa gbogbo eléyàn títí pẹ́ à èwo lè léyàn tó pa lédè kúkúrú òun ò ṣe islam má ti pẹ́ ń tò subhanallah ẹ̀rí sórí ire lẹ́wọ́ àṣeun àbí ìdàkejì gbàtí wọ́n bá lò sí ìsìláàmù má sọmọ kétì ẹ̀ bọ́nu ẹlòmíì látara àwọn awòsàn náà ni ara wọ̀ ya àwọn ẹni tó tọ́jú wa ìtọ́jú yìí àwa lówó láti fi ṣe àwọn kan wá ní àwọn tọ́jú wa ṣùgbọ́n àwọn ò ní tọ́jú wa lọ́fẹ̀ẹ́ yọ na wa lówó yọ na wa lara yọ na wa wà ìmánì àwa lówó adẹ́kọ̀ọ́kọ ara oko Imaani. a fi islam silẹ. a darapọ̀ ma àwọn a máa bá wọn ṣerú ní táwọn nse ń ṣe ǹjẹ́ tá a bá ti ṣe fa àyè ti sílẹ̀ fáwọn nísìn láti àti bá wa tọ́jú aláàárẹ̀ wa ọ̀pọ̀ àìmọye tara bẹ́ẹ̀ ó di o. wọ́n fi islam sílẹ̀ pátá korongodo ẹlòmíì tí ẹ ti dọ́ sílẹ̀tù yẹn wọ́n ti ń tọ́jú rẹ̀ oná àmọ́ wá dá wọn ní yọ máa fọkàn wọn balẹ̀ pípa àwọn èèyàn ń bọ̀ wọ́n wá sanwó nígbà tí ó di pé owó ìtọ́jú rẹ̀ ó ti di gọbọi wọn sì rẹ́nìkan kọ́ wá yọjú lónà bá láwọn látàrí ẹkún eléyìí ti ń sun pé àkọsẹ́ni kankan tó ní òun parọ́ fún yín ni kó wọn má bàa kú òun fẹ́ kẹ́ ẹ tọ́jú òní làwọn bá sọ pé ọ̀dà kò burú lédè kúkúrú ọ̀lọ́nà tó fi lè sanwó àwọn bẹ́ẹ̀ ni wọ́n ní ajá ikpe tó bá ti gbà kpófì islam rẹ̀ yẹn sílẹ̀ ajá ikpe kò sí wàhálà àwọn ọba pa gbogbo owó yẹn rẹ ẹlòmíì tara bẹ́ẹ̀ ó di kèfèrí o promotion lásán lẹ́nu sẹ́ lẹ́lòmíì ń wà ọbẹ̀ kí wọ́n ṣàgbéga fún lẹ́nu sẹ́ ó wá rí i ẹni tí ò bá ti jẹ́ ọ̀kan nínú àwọn ò ní gbéga lẹ́nu iṣẹ́ onákùkù dàrú pé tó yẹ pé ìsìláàmù tó ń ṣe yìí ni ò ní jẹ́ kó òun ní àgbéga lẹ́nu òun òun bọ́ dànù bẹ́ẹ̀ murtadun tí wọ́n ti tí wọ́n fi promotion tí ìwọ àmà pé pẹ̀lú kúfùrù tó ń náà promotion pẹ̀lú promotion náà wọ́n tún padà yọ lẹ́nu nígbà tí àsìkò àti yọ bíi ìjìgá tó bá tún tó ẹlòmíì fi islam sílẹ̀ látàrí òṣì àárí jẹ àárí mu ó lòun ṣe islam ma nítorí pé àwọn kan ti fi lọ́kàn balẹ̀ pé tó bá ti fi islam sílẹ̀ àwọn máa kówó fún ọ láì ṣiṣẹ́ àwọn máa bọ gbọ́ bùkátà tirẹ̀ láì jẹ́ pọ̀ dààmú àmọ́ sá ti fi islam sílẹ̀. Si nítorí pé lọ́dọ̀ tàwọn ń bí àyè òsífólósì òṣìgùn tí ẹ̀ ráyè jókòó gbogbo ẹni tó bá ti wà láàrin àwọn tí ẹ dire àwọn sínú owó fún ni tó wọ́n máa sàn lọ́wọ́ rẹ̀ àfi bí odò báyìí ọ̀pọ̀lọpọ̀ náà tó di kèfèrí ẹ̀ tí ẹ̀rẹ́ ni tó di kèfèrí tó lòun ṣe ìsìláàmù má látàrí ìyàwó la fẹ́ ìyàwó tó fẹ́ <coughs> òun jẹ́ kèfèrí kàkà kó ń orí ìyàwó fà wá sínú islam ìyàwó lọ́fà òun kúrò nínú islam lọ sínú ṣe kèfèrí àwọn eléyìí tún lọ jàrá wọn lọ jantí rẹrẹ ẹ bá wọtù tẹ bá wọ ẹ rírun wa èyí tó jẹ kọkọ ńkọ náà lọ yọ náà ní kèfèrí ńkọ mùsùlùmí lòun àmọ́ tó sún adébẹ̀ pẹ̀lú ọlọ́run ti gbà létí wọ obìnrin mùsùlùmí kọjá ìyàwó fẹ́ni tí èsè mùsùlùmí lọ́kùnrin o ti wá kó nu ga o àwọn wá yí ọ wọ́n yí ọ nkoto dà sínú kófòrò wọn náà wá di kèfèrí wọ́n wá ń da lọ́sà fún ọ pé à obìnrin ọ̀lẹ́sìn ẹ̀sìn ọkọ òun náà lẹ̀sìn ìyàwó ó ṣe bẹ́ẹ̀ ó fi ìsìláàmù sílẹ̀. Si irú wọn pọ̀ àwọn ẹlòmíín bẹ lẹ́nu pé wọ́n ń dáná wọ́n ń dáná sí kòkò bí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ tiwọn lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí gbogbo ọ̀nà tíyàwó ọgbà tí ó fi sọ ọ́ di kèfèrí ló ń gbà gbogbo ọ̀nà tọkọ ọgbà tí ó fi sọ ọ́ náà di kèfèrí ló náà ti ń tọ̀ eléyìí tó túmọ̀ sí pé àwa wí kan òsì tó fẹ́ wí fọ́lọ́ lọ́dọ̀ gbẹ̀ndà kìyàmá pé ló mú ọ tó fi fi ìsìláàmù sílẹ̀ tó fi wá rọ́nà lọ ò lè rọ́nà lọ o ẹlòmíì fi islam sílẹ̀ olóhùn ò ṣe má látàrí òròjú ni òròjú pé ah islam yẹn kò easy o because tí wo ramadan tó lọ yí báyìí ah o o terrible o terrible because èyàn ní jẹun èyàn ní mu sọ láti ní ìsìn wọ́n tún pè sọ láti ní wọ́n tún ah òun ò ó lè díẹ̀ fún òun ó lè díẹ̀ fún ọ̀rọ̀ ọ̀run fún ó sì fi islam lẹ̀ irun apọba jẹ́ irun apọba jẹ́ láwùjọ Yorùbá wa yìí tí ò ní sílọ̀ yóò tẹ̀ sí kọ́kọ́ máa dábí ọgbọ́n tó bá pè pé kọ́ wá sí sọ́lẹ́t yóò máa fi yé wọn pé à pàtó ń bá délé ni because iṣẹ́ àwọn yóò gba kéèyàn ó ṣe kọ́ pátì kọ́ akọ́kọ́ lọ mọ́ṣáláṣí kó tún máa padà bọ̀ hmm, ọlọ́ǹgàn ò ní bínú torí tó ń bá ní kó wọn lọ sí sọ́lẹ́t bó tún mí ọ sọnù. Hmm, òun ní máa fi tó ń sọ spanish pláyà gan lómi lè ti wá mu lọ́wọ́ ọgbà tó ń fi ṣe sọ́lẹ̀ pa àwọn bá délé inshallah àwọn máa lọ jàn pọ̀ ẹlòmíì ní tó sọ di kèfèrí sábàbí rẹ̀ ni pé ọlọ́ọ̀lú òyìnbó ni ọlọ́ọ̀lú òyìnbó wá rí ní tóyìnbó ṣe pé àwọn òyìnbó yìí ti lọ àwọn òyìnbó yìí ti lọ ń bọ́ wọn lọ wọn lọ jahannam sọ eléyìí lọ àjọ lójú náà wà ló ń fẹ́ lọ jahannam torí kíni irọ́ lásán kò sí dọ̀tí títí tiwọn irọ́ lásán àwọn mọ́tò tiwọn máa ṣe é fín bíi tiwa irọ́ lásán gbogbo wọn kátá kálukú kọjú mẹ́sẹ̀ rẹ̀ àwọn ọ̀ráyè fófófó wọn ọ̀ráyè sí máa tẹnu bọ̀rọ̀ ọlọ́rọ̀ kájókòó kátẹ́bà tí tí ọ̀kan wá ọ̀wá ni a ah, òyìnbó yìí ti lọ tí a fọ́ onídìí láti máa sẹ̀mí bíi tòyìnbó ìwọ òrí sí islam tó ń ṣe má kó kúkú fẹ́ kadọ́mà jahannam gẹ́gẹ́ bí gbogbo kẹfìrí ó sì wọ jahannam tó bá kú lórí kúfùrù wọn. eléyìí àti àwọn sábàbí mi ọjẹ́ nítòsí sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó fi fẹ̀sìn islam sílẹ̀ tó sọ pé àwọn ò ṣe má wọn láwọn yan àtijẹ́ kẹfìrí láàyò lórí àtijẹ́ mùsùlùmí àti pé pápá gbogbo bó tilẹ̀ wù kọ́rọ̀ kẹfìrí ọjà sí ní ọ̀la àgbéǹda kìyàmà ó wù àwọn náà bẹ́ẹ̀ ń hmm, aburú tí ọba ṣe wọn àwọn náà fẹ́ ẹ̀ orí ibú tí wọn àwọn náà ẹ̀ ìdí Islam ààyè ẹ̀ máa rí àwọn nǹkan àbànújẹ́ àwọn àròyìn eléyìí tó ṣe pé kò ẹlòmíì tí ẹwà tó ẹ kpọkọ ìsìláàmù rẹ ni ó ti máa jẹ́ dìsìn lẹ́yìn tó lòun ò ṣe mùsùlùmí máa ń ẹ̀yàn máa wò pé ah ìwọ máa mùsùlùmí pé àgbà ah, kan máa nù kí á ló dé tó ti bá jẹ́ kpọkọ ìsìláàmù ló fi lẹ̀ ó ní ó wò ń bẹ́ẹ̀ ni ó wò ń bẹ́ẹ̀ ni àwọn máa fọkọ àwọn sì fi máa jàǹbá ìsìláàmù wọ́n máa forúkọ àwọn máa fi jàǹbá àwọn mùsùlùmí ẹ̀rí tí èèyàn bá ti sọ yí pé òun ò ṣe ìsìláàmù má ah, aburú ńlá yẹ kó ṣẹlẹ̀ sí i aburú ńlá pé gbogbo àwùjọ yẹ kọ́kọ́ gbogbo àwùjọ yẹ kó hùn dànù àwọn àdílé àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀yẹ kún ọ̀tá dànù kúrò lára wọn nítorí ẹni tó bá ti sọ pé òun ṣe ìsìláàmù mọ́ kò sí nǹkan kan tí ń bẹ láàrin wa tí ò tí ì bàjẹ́ o gbogbo ń tó so wá pọ̀ náà ló ti bàjẹ́ o torí pé ọmọ àyà arú èwo làwa fẹ́ máa ṣe má ìbátan àti iye kan olófẹ́ sẹ́kù láàrin wa má nígbà tí wọ́n bá ti sọ pé Iwọ ò ṣe ìsìláàmù ma a o ti di gbose o Titi láéláé títí láéláé títí láéláé àjọṣepọ̀ ò lè sí láàrin wa mà àyàfi tí wọ́n bá tún padà sí di islam nítorí pé islam yẹn gangan lọ́sọ̀ wá dọ́mọ ẹ̀yà ìwọ wá ṣe ma gbàgbé ẹ̀ ìjọba ẹ̀yà ń ti bàjẹ́ tó bá yẹ kó kọ́ lọ bá jẹ́ sẹ́nìkan ìwọ́jọ́kọ̀ ìyàwó rẹ ní ìgbà tó wà nínú islam ọwọ́ akọ islam olóòṣè má. igi yẹn ti bàjẹ́ o ìwọ àtìyàwó rẹ ẹ ti di àjòjì síra yín o ọ̀rọ̀ pé mi lọ́kọ rẹ ọ̀sẹ̀ lẹ̀ má o nítorí pé kèfèrí ti wá jẹ́ láti fi sọkọ kèfèrí ti jẹ́ láti fi sáyà nígbà tí wọ́n bá ti sọ pé wọ́n ò ṣe ìsìláàmù má wọ́n náà lọ bà nǹkan ara rẹ jẹ́ fúnra ara rẹ bẹ́ẹ̀ náà ni ìjánà kò lè sí má o láàrin rẹ àti àwọn èèyàn míì nítorí pé jíjẹ́ tọ́ jánà fún wa jíjẹ́ táwọn náà jáná fún ọ ó ní í ṣe pẹ̀lú pé mùsùlùmí ni ọ nì wàtí wọ́n bá ti sọ pé ó ṣe ìsìláàmù mọ́ ìjẹ́ ìyàwó ìjẹ́ ọkọ tó wà láàrin wa àti ìyàwó rẹ ti bàjẹ́ mo wá nìjánu ó ti ṣẹ́kù kò sí nǹkan kan tí ó ṣẹ́kù mọ́ o ọmọ ìyá jọ ni wá nǹkan kan náà jọ ni wá eléyìí náà ti dópin nígbà tí wọ́n bá ti sọ pé ìwọ ò ṣe ìsìláàmù mọ́ bẹ́ẹ̀ ni ẹnìkan ò sí kí ọ láǹfààní àti jogún ẹlòmíì nígbà tẹ́yìn bá ti sọ pé ẹ̀yin ò ṣe ìsìláàmù mà bàbá rẹ ó ti dẹni tó lè jogún mọ́ o bẹ́ẹ̀ ni ìyá rẹ ò lè jogún wọn mọ́ àwọn ọmọ ìyá wọn ò lè jogún wọn mọ́ ọmọ ni ò lè jogún rẹ̀ mọ́ gbogbo kálukú gbogbo kó wá wọ́n ti di àjòjì sí ọ wọ́n ti di àlejò sí ọ àlejò pẹ́sìn yẹn ọ̀jẹ̀ nǹkan kan náà mà. o lè jogún wa àwọn náà ò lè jogún rẹ àti pé pápá gan ní ìgbà tó ti lóòsè ìsìláàmù máa ń ìpínyà ńlá ó ti ṣẹlẹ̀ àti tàtàkùnsẹ̀ àtún lè pàdé ara wa máa ìwọ ti dẹni tá a kọ̀ ó ti dẹni tá a lé dànù ẹni tó ti kú ọ̀nà àti ìrìn pàdé ara wa kọ̀dájú kó tún lè wáyé máa láàrin àwa àti ìwọ. báyìí ni òfin ẹ̀sìn islam ti ṣe sọ eléyìí ti já àwọn nǹkan tí islam ń fẹ́ ká pamọ́ ẹnikẹ́ni ọba ti sọ pé òun ṣe islam má tiẹ̀ ti bá ìdí ni ìjà fi rí wa abubakar ni sadiq radiyallahu anhu ní ìgbà tí anabi sallallahu alayhi wa sallam sọ́sọ́láìsì táwọn èèyàn púpọ̀ tí wọ́n sọ pé àwọn ò ṣe islam má ńgbà tánabi sallallahu alayhi wa sallam tó ti kú ẹ̀rí pé Abubakar ọ̀tẹ́wọ́ gbà pé wọ́n di kèfèrí kò sì sọ fún wọn kó dàbọ̀ ti fi ìsìláàmù sílẹ̀ kàkà bẹ́ẹ̀ níṣẹ́ lọ́pàlẹ̀ ogun mọ́ ó sì kọ́ gbogbo sọ̀hábà yòókù káwọn náà darapọ̀ mọ́ òun níbi ja àwọn ẹni tó láwọn ò islam má lógun torí pé ìsìláàmù táwa ń ṣe àmọ́ máa ń sin Muhammad sallallahu alayhi wa anabi Muhammad sallallahu alayhi wa sallam kọ́ làwa ń pè allahu rabbul alamin làwa ń sìn nítorí ẹ̀ tí ọba yọ ìsìláàmù nìyẹn ìsìláàmù nìkan ọ̀nà ẹlẹ́sìn tí ò ní ẹja ń bá kàn nínú tí ò sí à nínú rẹ̀ àwa kì í pe nǹkan míì tó sọ́lọ́ ń tọ́da wa àwa kì í sin nǹkan míì tó ọba tó ní wa torí ẹ̀ wọ́n wá ti torí pé kú olóòṣè ìsìláàmù ma kó lọ́wọ́ fẹ́ gbégbà O tó bẹ́ẹ̀ rárá torí Abubakar ó kéde ogun lé wọn lórí ó sì já wọn lógun títí tó ní kálukú fi padà sẹ́sìn Islam báyìí ni ẹ wá wo lónìí nǹkan ti yí padà nǹkan ti yí padà látàrí ọ̀làjú òfò ìlú kò burúkú tọ̀pọ̀lọpọ̀ ń gbé ká sẹ́nìkan tó bá lòun ò ṣe yóò tún sọ pé ó kọ ìsìláàmù ló ń tún fẹ́ máa jẹ́ lọ báwo ló sì máa kọ ìsìláàmù lọ ìgbà tí wọ́n ti sọ pé ọ̀fẹ́ ìsìláàmù mọ́lẹ́sìn tó kọ ìsìláàmù wá di lẹ́nu tó fi wọn ajó kọ mùsùlùmí wọ káfíìrì ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ tó bá di kèfèrí lónìí tó lòun ṣe ìsìláàmù ma ẹ̀yin mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀ ní ìwìn wọ́n tún máa pè ń bọ̀ ẹ eh, àwọn ò islam ma but uh, we feel that it's one of us hmm, ọ̀kan nu a lè wín dànù nígbà tó ma àti ẹ̀rín àti ọ̀yàyà làwọn aláìgbẹ́sìn yóò tún fi máa pàdé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n tẹ́tí ulẹ̀ ó di mọ́ wọn lọ́wọ́ wọ́n tún ulẹ̀ ìyàwó náà àtàwọn ọmọ ń tẹ́wọ́ gbà ẹlọ́kan nínú ni ẹ̀ ẹ̀ ní bínú ti bí kẹjọ dàmà pọ́ǹsì sẹ̀gbé pọ̀lọpọ̀ nínú wa bàbá wọn ló kú màmá wọn ló kú wọ́n tún máa sọ pé bọ̀dá lágbájá even though àwọn ọ̀jẹ́ mùsùlùmí má bá wa mú tiwọn náà ká fi sọwọ́ sí wọn bóun ni káfíìrì ó ti wá jogún mùsùlùmí síbá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yarithu al-muslimu al-kafir wala al-kafiru al-muslim mùsùlùmí ò ní jogún kèfèrí bẹ́ẹ̀ ni kèfèrí náà ò ní jogún mùsùlùmí tó bá bá wọn sọ pé látàrí pólòhùn ṣe ìsìláàmù má kí ló ṣẹ́kù tí ń bẹ láàrin wa tí ò tí ì bàjẹ́ wọ́n lè ní àtẹ́ ti lé pọ́jù o alákatá títí ẹ̀sìn ni ọ́ o àwọn apẹ̀lú bọ̀dá Ibrahima kò túnjọ́ kan nu wa má nítorí pólòhùn ṣe ìsìláàmù má àbí bọ̀dá Kamilu sáàpé wọ́n ṣe wọ́n ṣe ọ̀kan nu wa má kátẹ́ fi Islam sẹ́gbẹ́ kan ẹgbẹ́ lẹ́nu ẹ kẹ́ Islam sẹ́gbẹ́ kan ń dàbí búrẹ́dì tẹ́ pín. ẹ wá fẹ́ yanjú ọ̀rọ̀ kan kó tó di pẹ́ pin káwọn ọ́fíìsì islam fẹ́gbẹ́ kan tẹ̀bí bàbá wa kan náà ni bàbá yín kan náà ni eléyìí ti pòun islam mà ọ̀tọ̀ ń bídìí kẹfẹ́rí lẹ bá bàbá yín tó fi jẹ́ pé bọ̀dá yín náà sì ní dìsín bọ̀dá yín lọ bọ̀dá yín ni káfìrì bọ̀dá yín lẹni tí ń ṣèṣe tí ó fi wọ jahannama rọrùn bọ̀dá yà tani bọ̀dá òfò bọ̀dá radarada bọ̀dá aláìlérò. akramakumullah òfin Ọlọ́run ó sọ pé ẹnikẹ́ni tó bá ti lóun ṣe islam má ìdájọ́ rẹ̀ nìkan pa o báyìí lòfin ṣẹ̀ríà sọ nítorí ẹ̀ ẹ́ sì máa rí àwọn sábà fi pọ̀ ọ̀tọ́pọ̀lọpọ̀ fi fẹ́ kí ṣẹ̀ríà ọ̀rá yìí jókòó láwùjọ wa nítorí pé òun ti mà kó òun ti ṣe tó ń ti fi jẹ̀bi ikú wọ́n ti bẹ́ orí ẹ̀ dànù so ọmọ ah, àwọn ọ̀nà àwọn ọ̀fẹ́ ṣẹ̀ríà ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ lẹ́nu ẹ ẹgbẹgbẹ̀rún rúurú ò tó pé kíṣẹ̀rí ọmọ sí ọkàn jẹ́ pé kádàrá ọlọ́nà àkàràmọ̀kọ́mọ̀lá ìdájọ́ rẹ̀ ni kí wọ́n bẹ orí ẹ̀ àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó wá látọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó tọ́ka sílẹ̀ gbangba anábì sallallahu alayhi wa sallam ó ní man baddala dinahu faqtuluhu gbogbo ẹni tó bá kọ Islam tó lóun ò sí mẹ́ẹ̀ pa gbogbo ẹnikẹ́ni tó bá kọ islam tó bá lóun ọ̀sẹ̀ mẹ́ẹ̀ pa rawahu al-bukhari alimami al-bukhari ló gbé jáde nínú sahihi rẹ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu oní àti gbẹgbà wá wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ pé la yahillu damu mri'in muslimin yashhadu an la ilaha illallah wa anni rasulullah illa bi ihda thalath kọ̀tọ́ kí wọ́n ta ìjẹ́ mùsùlùmí kan sílẹ̀ mùsùlùmí tó gbàgbọ́ pé kò sí ọba kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allahu nìkan tó sì tún gbàgbọ́ pànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni kọ̀tọ́ ká tẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ àfi nítorí nǹkan kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí. nǹkan alákọ̀ọ́kọ́ ọ̀nà ni an-nafsu bin-nafs ẹni tó bá pààyàn pa san nítorí pé ẹ̀mí rẹ̀ kọ̀ wọ́n kọ̀ wọ́n kò wúwo ju ẹ̀mí ẹni tó pa lọ tí wọn ọba sì pa ẹni tó pààyàn òkú ọ̀pọ̀ gbogbo ẹni tó bá ti mà igbe tó ń bá ti fi òun ṣe gbé ẹnìkan àti pa òun ẹnìkan àti ẹ̀sìn mú òun ọ̀dà sí pé yóò tún pààyàn mi o ẹlòmíì ó sì rí tiẹ̀ yóò fi kọ́gbọ́n pé òun náà lè pààyàn torí ẹ̀ lọ́lọ́n sọ pé walakum fil qisasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń bẹ fún yín nínú gbígbẹ̀san ẹ̀yin tẹ́ ní làákàyè tẹ́nìkan bá ṣe nǹkan kan ẹgbẹ̀san lára rẹ̀ tí gbogbo ẹni tí wọ́n pààyàn náà bá ti mọ̀ pé pípa wọn pa wọn wọn bí ẹnìkan dájọ́ pẹ̀ nìkan àwọn ọmọ pẹ́ mi tẹlómìnà wọn gẹ́gẹ́ bí tiẹ̀ náà ti fi wọn ọ̀fẹ́ kápá àpawọ́ kí ló dé tí wọ́n wà á pọ̀ ọmọlàkejì rẹ ẹnikẹ́ni tó bá ti pààyàn wọn pa ni o tó bá yẹ pé wọ́n bá mú òfin ọlọ́run yìí tó máa lérí ikú sáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ gbọ́n rárá gbogbo ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ báwọn wọ́n pọ̀ rẹ̀ wọ́n pọ̀ wọ́n dáná sọ wọ́n fọ́n mẹ́tẹ́lẹ́ jẹ bẹ́ẹ̀ lẹ́ gbọ́tọ̀ pọ̀lọpọ̀ ń sọ nítorí pé wọn ò má láìda wọn ò má lọ́ràn ìwọ́kàn ti sọ́jáde pọ́pá yẹn jẹ́ kó ń tì ó kú ó rí bá ṣe wúwe mọ́ lẹ́sẹ̀ pé wọn náà lọ pa ṣé bó ti sọ pọ́pá tẹ́lẹ̀ sáà mà bóyá oògùn òfò kan ló ṣe tó fi kú ni. ẹ sẹ́ẹ̀rí pé mọ gbàdá lọ nìké sàdá nìkan ọ máa fi pààyàn ńgbà tó o ti mẹ́nu rẹ sọ tẹnu ṣe pé o ti gba ọ̀gá mọ́ ọ lọ́wọ́ ẹnu wa rọ́ọ̀fù ó kó bọ́ á pè lọ pa torí ẹnikẹ́ni tó bá pààyàn wọ́n pa ni o wọ́n á lọ lọ wọ ẹgbẹ́ ẹgbẹ́ mèrè ẹgbẹ́ oṣó pípalẹ̀ ẹ máa pààyàn láti ti dé orí tipẹ́ àbí wọ́n ọlọ́lọ́wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ òkùnkùn ti yín ọ̀wọ́n gbámi rẹ̀ wọ́n ti yà sí ọ láyà pẹ̀lú tatu láti mọ̀ pé ìwà ń bẹ lẹ́gbẹ́ òkùnkùn wọ́n ń gbé màá ká wọ́n ń gbàdá ká wọ́n ń gbọ́bẹ̀ ká wọ́n ń wá àwọn pòsíṣàn yín ìpẹ́ yín ni àfà wọ́n sì ń dáná sunra wọn lọ́sàn gangan wọn ẹ̀rín ìyàn ó wá dàbí ẹran kí lẹ́yìn fẹgbẹ́ náà gba ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù wọláhì tó bá yẹ kọ́ lọ ló kẹsì àwọn ẹgbẹ́ òfò wọn ẹ̀ ní ṣe bẹbí sọ láti tọ́lọ̀ ní ẹsẹ̀ nìyẹn mélòó ní ṣe tó gbogbo tó bá jẹ́ pé ṣe tọ́ ni ló ṣe lọ́sọ fún wa ẹ pé wọ́n gbárùkù sí wọ́n já fáfá nídìí rẹ̀ nítorí pé wọ́n fẹ́ takùtọ̀ lọ́wọ́ wọn pọ̀ ni o o ìyàwó ọ̀ràn ó lóun máa pa ẹ́ máa olórí ibú ọmọ gáràjì tọkọ náà tí wọn náà dẹrùn lẹ tí èkó ọdẹ kọrin fún ọpọ ọ̀lẹ ń sá lọ pé bẹ́ẹ̀ ni ni mí lè jẹ nìkan pa mí bọọlẹ sẹẹmọ ni torí di eléyìí á máa ṣe làákàyè ni èyí kọlọ mẹjẹ ni pé tí lọ yọ àdá ọlẹ́ni ọba tó dúró èmi ò tó túlẹ̀ túlẹ̀ tó bá ní òní fi àdáhùn kó fi ṣe déédéé ọrùn rẹ àfà tọ́ra ọrùn rẹ mú tó gbé e. ẹ mọ̀ kọ́ tánu ọtánu ẹni tó bá ti kú ọ̀rọ̀ ti pin fóun hmm, tiẹ̀ ti tán báwọn ẹni tó bá kù ní ọmọ ọba ọrọ̀jọ́ hmm, oníbàárò òun jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó ńjọ́ tá wí bẹ́ẹ̀ lọ́daràn tá wí lọ́ba gbé àdá kọjá lọ́ba fi ṣe déédéé ọrùn oníbàárò òun. oníbàárà ti kú subhanallah agbẹjọ́rò ló kù akramakumullah ẹni tó bá pa ẹ̀ wọ́n wà fófó ọ̀daràn ọ̀rọ̀ tí tọrọ rẹ̀ áà nákẹ́lì kan bẹ̀rẹ̀ tí mo jogún lọ́dọ̀ àbábá ńlá mi ẹni tó bá yá mi wọ́n pa ni babaláwo fi ṣe lè máa mú ọwọ́ pa yín yẹ kí mọ́ṣáláṣí ó túká eléyìí wa ti gbé pò ọ ń apààyàn ó ti wá jẹ́wọ́ pọ̀ ń pa àyàn ẹ mẹ́jọ lọ ẹ jẹ́ kó ná orí kú kọ́dà mà nítorí pé ẹni tó bá ti kó wọn pa àyàn ó ti fi hàn kó wọn pa náà nù kó wá sì fẹ́ pé ó ti lọ kú sẹ́mi kọ́ yẹ ká mú ni ẹ fi lé àwọn agbófinró lọ́wọ́ ẹ̀yin náà máa máa fún gàrí àti ẹ̀wà jẹ́ o ẹgbẹ́ lọ́bi tí wọ́n ti dájọ́ kú fún náà kí kálukú ó sinmi torí pé ẹni tó bá pààyàn púpà lọ yẹ èsì pé kẹgbẹ́ lọ́bi tó ti máa jẹ gàrí tí ọ̀dọ́jọ́ ọdún tẹ́tù ní kò náà ó tún jáde ẹ̀ wò akramakumullah gbogbo ẹni tó bá ti pààyàn wọn pààyàn òfin ọlọ́run ọba mi ẹ̀mí rẹ̀ wọ́n ti tẹ̀ lọ kojú yọ. bákan náà ẹlẹ́kejì anabi muhammed sallallahu alayhi wa sallam oní asẹ́yẹ̀bù zẹ́ẹ̀nì abilékọ tó tún lọ́ọ́ ṣe zina abilékọ tó lọ́ọ́ ṣe zina abilékọ lọ́kùnrin abilékọ lóbìnrin ọ̀wá lọ́ọ́ ṣe zina kí làwọn akọ̀ ń wá ká gánà rí kí lọ́ọ́ sọnù tó ń wá ká ṣebí wàá ti níyàwó ìwọ ọmọ kí tó bá ti níyàwó wàhálà ti bẹ̀rẹ̀ wàhálà kò gbọdọ̀ tún wò wòkú wò má ambọ̀tìbọ̀ ti kó rìnrìn kùnrin kámẹ́sẹ̀ ti sọ pé ó ṣèṣe kùsè ṣebí wàá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọgbọ́ lọ́wọ́n bá gbọ́ pé sọ ara rẹ tó ń ti pé wọ́n tó níyàwó náà tó bá ṣe dìnnà ọkàn àbùkù ẹgbàntìẹ á sì tún gbé ọ dìnnà fọ́dún kan ìyàwó ti lọ́kọ rí kò lọ́kọ má báyìí ọkùnrin ti níyàwó rí ìyàwó ò sí lọ́dọ̀ rẹ̀ báyìí kìí ṣàwáwí wọ́n pọ̀ ni wọ́n pọ̀ ni tó bá ti ṣe zina wọ́n sọ lóko tó fi ku ikú gbóná torí pé ẹni tí wọ́n kàn ra gé ọrùn rẹ̀ pọ́n eléyìí ń rọrùn ikú gbóná ti eléyìí ni pé yọ́ jẹ òkò tí ó fi ku àwọn olùmọ́ni ló dé wọ́n nítorí pé ńgbà tó ṣe zina o gbogbo oríkè kan lára rẹ̀ náà lọ́jẹ̀ gbádùn ajẹ́pẹ́tà bá wa pa ó yẹ kí gbogbo oríkè náà kọjẹ̀ rora ẹnikẹ́ni tó fún lóko lọ́rùn ọrùn ń gba ti ẹnu ẹni tó kó fún lẹ́yìn ẹ̀yìn náà ń gba ti ẹnu ẹnìkan kó fún lórí àfa ọpọlọ tú jáde tẹ̀wọ́n ká ti ń lọ ibi tá a wí nu ikú ń bọ̀ nu tó torí de eléyìí bó ti ṣe gbádùn tó dùn mọ́ ọ wàá jẹ òkò òun náà kàn mọ́ torí ẹ ẹnikẹ́ni tó bá ṣe zina bá wọn ṣe sọ lóko nu o. wọ́n wá ń bi ọ́ léèrè wọ́n níbo ní alágbájá jẹ́ sí ọ ó ní àlè mi nì á àwọn èèyàn dájú bàjẹ́ láwùjọ yorùbá yìí ẹ̀yẹ wallahi wọ́n gbé nìkan wá sílé ẹjọ́ ìyàwó wa ń tẹnu mọ́ gbólóhùn pé ìyá alágbájá tó wà ń báyìí ìyá alágbájá tó wà ń báyìí wọ́n ti mọ̀ pálẹ̀ wọn ni wọ́n sì ní kémi ọmọ nyálè ẹ gbọ́rọ̀ ìyàwó ni wọ́n ní kémi ọmọ nyálè òun sì mọ̀ pé ah, bí wọ́n ṣe ń gbá mi létí ọ̀tún kí n gbẹ́ ẹ̀kẹ́ tiẹ̀ tòsí ebi wọn náà ń yálè kémi náà ń ah àwùjọ ti bàjẹ́ hmm, àwùjọ dọ̀tí bàjẹ́ wọn á bí ọkọ léèrè pé ń wọ́n tiẹ̀ mẹ́nu gbogbo ayé ló mà alẹ́ mi gbogbo ayé ara ayé náà tọ́ gbogbo ayé ló mà Wọ́n tẹ́lọ̀ òtún dára sí subhanallah sàkérò eléyìí ó ti jẹ́wọ́ nù ó ti jẹ́wọ́ nù wá ní ibo ti bá ìyanra ẹni lálẹ́ yín dé wá ní à ẹ̀mẹ́yìí láti bára wa sùn sẹ́mi kọ́kọ́ jẹ òkò kọ́lẹ́jà ń bá kàn nù tòró ti jẹ́wọ́ nù ànídìí ẹlẹ́rìí àìmọye làwọn ti bára wọn sùn àbà ẹwọ́ kò fún ẹni tó ti jẹ́ bá wọn pa ni. ẹlẹ́kẹta òun náà ni al-mufariqu li dini ẹni tó lòun ọ̀sẹ̀ sí ma ọlọ́run má fi sàdánwò fáwa àti ṣe islam ibi tá à ń lọ nù olóòsè má kí ló dé ó ní òun rí i pé kò pé òun à wàhálà irú wọn pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá wa yìí ẹ̀rọ ẹlòmíì máa ń sọ wọn ò tí kà tàn gbèsè ayé rẹ̀ jìnnà tó máa ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ni mùsùlùmí sì ní tẹ́lẹ̀ o kí ló wá ṣe ó má nìyí wọ́n ní à bàbá rẹ̀ gan mùsùlùmí ni mùsùlùmí ni wọ́n bì í ọkàn dáàrin kan lọ́ba lòun ṣe máa irú wọn pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá wa yìí kọ́dà àwọn ẹni tẹ́ ẹ̀ lérò tẹ́ ẹ̀ lérò pé ìpìlẹ̀ wọn jẹ́ mùsùlùmí ẹ máa gbọ́ nínú ta wọn pé mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ wọ́n ti láwọn ò ṣe ìsìláàmù mọ́ báyìí irú wọn sábàlá láwọn ò ṣe ìsìláàmù mọ́ nídìí kúfúrù tí wọ́n bá wá ń ṣeun tí wọ́n ní máa tún yọ yẹ́jù. tó bá pé ṣọ́ọ̀ṣì lọ́gbà lọ tí ẹ̀ ní ọ̀yọ́ yẹ jù ṣọ́ọ̀ṣì wọ́n lè sọ pé dikines Fatima ní ọkọrin fún wa lónìí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àgbẹ̀ bóòlù ṣe bóòlù kọ́ gidi yìí ṣe gbà tó fi wọ́ bẹ́ẹ̀ wọ́n lè pé pásítọ̀ Bello àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ní máa yọ yẹ jù wọn náà mọ àṣìṣe pé ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa gan-an ah, òun kírun dáwọ́ lọ irun ló ń kí òṣèṣọ́ láàrin mo rò pé yé wa torí pé tó bá pèsè láti lọ bá ń ṣe lódodo kò sí ní ìsìláàmù yìí yóò ti ṣe jókòó sẹ́mi rẹ̀ tó tún á di kèfèrí kò sí. ṣùgbọ́n ìsìláàmù wo náà ló ń ṣe tẹ́lẹ̀ náà yẹra rẹ wo ebi rọ́nà ni odó burúkú súkẹ́súkẹ́ odó burúkú jojúmọ́ odó burúkú ọ̀ọ́dàmà àlùwalá lásán wọn ni bọ́ọ̀bẹ̀ kò ṣe ó fẹ́lì súrà kò ṣe é mọ́kà nínú sọ̀láàtì lójoojúmọ́ fátíà ni èèyàn mélòó lọ́mọ àká irú rẹ̀ wọ́n á ní dàdà ngọ́ọ́mí ó fi ìsìláàmù lẹ̀ kò ma kọ́yọ́ kọ́jọ́ wa lójú wa lójú ẹni tó jẹ́ pé ti kún ti ń dẹ́rù pọkọ̀ ìnirú wọn bá a bá kanú. so gbogbo orú àwọn nǹkan wọn yẹn ẹ máa rí láwùjọ wa ẹni tó fẹsìn rẹ̀ lẹ tó lòun ò ṣe ma yóò sì tún máa yóò tún máa yóò tún máa mú mi sí yóò tún máa dára sí yóò tún máa sọ pé ah tó bá pé gbà kan ni tó náà jẹ́ mùsùlùmí yẹn òun bá máa bá wọn gbà àwẹ̀ àwẹ̀ náà lọ gbà ó sì sì yàmù rí. gbogbo eléyìí ọmọ fi hàn pé ẹni tí wọn mọ ìsìláàmù iná lọ́pọ̀lọpọ̀ ọrú wọn wọn kàn fi mùsùlùmí ni ó sì fi ìsìláàmù lẹ̀ sábẹ́ òfin Ọlọ́run ti jẹ́ mùsùlùmí rí ọwọ́ alóòsè má anábì ní kí wọ́n pa ni o anábì sallallahu alaihi wasallam ní pípa ni wọ́n pa nígbà tí àwọn arú àwọn tí ń fi Islam sílẹ̀ yẹn tí wọ́n á gbọ́ pé rúdájọ́ tún retí àwọn nù tó bá ṣe pé wọ́n bá ń lò fún ọlọ́run ọlọ́run lọ́mọ iye tí wọ́n ti bẹ lọ́rùn wàláhì tí ó ti lọ. wọ́n wá ń pariwo wọ́n ní ah, eléyìí ti lé ju wọ́n ní wọ́n máa pa wọn àyìn náà ti ṣe tí wọ́n fi pa yín ẹ̀yin ọ̀sánú orí ara yín ẹni tó náà sẹ́kù ní Islam wa ń béèrè pé kí ló dé òfin yìí lè kí ni ọgbọ́n tó wà nù pé ẹ pa wọn ni ṣé kò yẹ ká máa tù wọn ká máa sà wọn ká máa rà wọn bọ́ yá wọ́n lè padà sí di Islam rárá o àwọn òtẹ́rú tó lè yí òfin Ọlọ́run padà gbàtí èsì pa afẹ́ Jahannam afẹ́ wà ni kí wàá làwọn hikima tó wà nù pé pípa náà là á pa á wọn ní hikima pọ̀ alákọ̀ọ́kọ́ kò sí tàbí ṣùgbọ́n ìpè ká sin ọlọ́wọ́n ọba lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn òun náà ní kókó tọ́lọ̀ ń tìtorí rẹ̀ tó fi ṣẹ̀dá wa ká má sin lọ́wọ́n ọba lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn lọ́lọ́ tìtorí rẹ̀ ṣẹ̀dá wa àtàwa àtàwọn àlejànú torí ẹ̀ lọ́lọ́run sì fi rán àwọn àránṣẹ́ ìdí pàtàkì nu tọ́lọ̀ yẹn lẹ́dàá wa fi sọ àwọn tírà kalẹ̀ òǹkankan lọ́jọ́ sábàbí tọ́lọ̀ fi sọ gbogbo àwọn òfin kalẹ̀ ẹnìkan ò sì sí dáàsọ pé ń sin lọ́n lópin ìgbà tí ọba ti pa gbogbo ẹbọ tì torí pé ẹni tí ló ń sin lọ́n títún ṣẹbọ pẹ̀lú ẹ̀sìn kò sí tàbí ṣùgbọ́n pé kò tí ì sin lọ́n kèfèrí lásán ni wọ́n ń perú olúwa rẹ̀ ẹ̀rí ẹni ọba tẹ̀lé gbogbo òfin ilé ìtọ́lọ̀ fi ránṣẹ́ gborí ahọ́n òpin àwọn ànábì aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó bá kùnà láti tẹ̀lé tà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ohun tó dájú òun náà ní pé olúwa rẹ̀ kò ojú ọ̀nà àti sórí ire o ojú ọ̀nà àti sórí ibú àti wọ jahannam. ńlọnítọ̀ ń tọ̀ yẹn akramakumullah alábùbùkátà láti mú káwọn èèyàn dúró lórí bí wọ́n ti ṣe wà lẹ́jẹ̀nà kí wọ́n mọ̀ kú ò lórí dáadáa bí wọ́n ṣe wà lẹ́jẹ̀nà à ń bùkátà báwọn èèyàn bí ṣe ní yẹsẹ̀ máa tọ ojú ọ̀nà tí wọ́n fi wọ kò sí ọ̀nà tá a lè gbà láti mú káwọn èèyàn dúró àti láti má yẹsẹ̀ lọ sójú ọ̀nà tí wọ́n ti wọ jahannam àyàfi kó jẹ́ pé ìyà ńlá kan bẹ fún gbogbo ẹni tó bá lòun ò ṣe ìsìláàmù ìyà ńlá ni ó di ahanilétí akìlọ̀ fúnni fún gbogbo ẹni tí èròkèrò àbá burúkú kan bá ń jẹ lórí rẹ̀ tí ṣètọ́ ni ń rọ sórí rẹ̀ tó o bá dán wò pẹ́rẹ́ ní ti ń retí rẹ̀ nù wọ́n bẹ orí ẹ̀ ẹni tó bá sì mọ̀ pé wọ́n bẹ orí òun kò sí ẹni náà tí ọ̀dàn wò kíkẹ́ máa fi islam sílẹ̀ eléyìí ó jẹ́ sábàbí kan nínú sábàbí tó fi jẹ́ pé ìyà tẹ́ni tó bá ṣe pípò òun fi islam sílẹ̀ tí ó jẹ́ òun náà ni pé wọ́n bẹ̀ lórí. hikima mi òun náà ni pé nínú òfin ọlọ́run ọba nínú islam àwọn ọ̀jẹ́ nìkan kan pa o láti wọnú ẹ̀sìn islam ẹni tí bá ń bẹnu wá ń bì tọ́jú pàgbára lẹ nìkan mú ọ wọ́n jọ ń pani tó fi wọ Islam dákun ṣàlàyé ọkè kìí ṣe wọ bàbá rẹ ni wọ́n mú tipátipá ṣàlàyé kìí ṣe bàbá rẹ bàbá bàbá rẹ níjà gbọ́ kìí tún ṣe bàbá tòsí bàbá ńlá yín lọ́n lọ́n lọ́n ni wọ́n mú túláàsì tó fi wọ Islam ṣàlàyé rẹ kọ́ gbẹ̀bùn mọ́ túláàsì báwò ní dókítà bá ni wọ́n máa kó yàn túláàsì sí Islam fúnra rẹ̀ a ọjà rẹ̀ tà sísọ ìsìláàmù ò bùkátà yín dà wọnú òun lè bá a lérò ìsìláàmù yín ń bùkátà rẹ̀ torí ire tẹ́ fẹ́ sórí ibú nígbà tó ti wá jẹ́ pófin Ọlọ́run òun náà ní pé ń bá fẹ́ sórí ire kó ṣe ìsìláàmù ó túmọ̀ sí pé ìwọ ló ń bùkátà ìsìláàmù kì í ṣe ìsìláàmù ló ń bùkátà rẹ̀ ìsìláàmù yìí fi tipátipá kankan pé rárárárá o islam fáwọn èèyàn lómìnira faman sha'a falyu'min wa man sha'a falyakfur liman sha'a minkum an yadhakkara aw arada ni ẹni tó bá wù kó sáì gbàgbọ́ awí gbogbo ń ta awí gbogbo ń ta lófin torí ẹni tó yín láti rántí ọlọ́run àbọ̀bá fẹ́ láti dúpẹ́ fọlọ̀ torí ẹ̀ inna hadaynahu as-sabila imma shakira wa imma kafura a ti fọnà mọ́mìyàn nínú kó dúpẹ́ fọlọ́ àbí kó sàìmọ́ọ́rẹ́ ọlọ́run bò fi túláàsì mẹ́nìkan rí pé gba islam àlàyé náà láàmà sí ẹni ọlọ́run bá bá fẹ́ fún mànà yọ gbọ́ yọ gbà ẹni ọlọ́run bá bá sì fẹ́ fórí àwọn efi túláàsì mẹ́ni kankan o ẹni tó bá wù kó gbà ní ẹni tó bá wù kó sì má gbà ṣùgbọ́n ẹ rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi yé wa nínú alukur'an ó ní la ikraha fi ayé fi tipátipá múni láti fẹ̀sìn nínú islam ọlọ́run ẹlẹ́dàá wa ó sì fi yé wa nínú àyà mi ó ní walau sha'a rabbuka la amana man fil ardi كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين ọlọ́run ní tó bá wu gbogbo ẹni tí ń bẹ lókè ni ọba gbọ ọba ìwọ ní agbára tó fi lè àwọn èèyàn pa tí anabi Muhammad sallallahu alaihi anabi bó wa là wà kúrúntù bó là wà kúrúntù rárá torí à ń jẹ ní ṣùgbọ́n téèyàn bá ti wá gba islam ọgbà tòfin tòfin rẹ̀ ni ọ gbọ́dọ̀ jẹ́ agbẹ̀sìmọ́gbòfin rẹ̀ ma nínú òfin àti islam tó ti gbà ó náà ní pé gbogbo ẹni tó bá mutí yóò jẹ gba tó o bá ti gbà bẹ́ẹ̀ o ti jẹ́ mùsùlùmí nínú òfin àti islam tó ti gbà ó náà ní pé gbogbo ẹni tó bá parọ́ zina mayàn yóò jẹ gba ọgọ́rin nínú òfin àti islam tó ti gbà ó náà ní pé gbogbo ẹni tó bá ṣe zina ìjìyà ń bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn islam tó ti gbà ó náà ní kí gbogbo ẹni tó bá pààyàn wọn pa sàn nínú òfin ẹ̀sìn islam tó ti gbà ó náà ní kí gbogbo ẹni tó bá ti ń ṣe islam tó lòun ò ṣe má ọjà bíi kú so tó o bá ti gba islam tòfintòfin rẹ̀ ó ti jẹ́ mùsùlùmí aha ìwọ ti wá gba islam tòfintòfin rẹ̀ ó sì mọ kófin rẹ̀ ó dá lórí pé gbogbo ẹni tí ọba ti jẹ́ mùsùlùmí rí tó lòun ò ṣe ìsìláàmù mọ́ wọn pa ni ó ti gbà látìgbà tó ti jẹ́ mùsùlùmí ìwọ wá fẹ́ fira rẹ̀ ṣe sáǹpù wípé ìwọ ò ṣe ìsìláàmù mọ́ amòfin tẹ àbá ní mu tẹ àmù tẹ wọn kàn rọra bẹ ọ lórí náà ara òfin tó ti gbà náà eléyìí túmọ̀ sí wípé òfin tó gbà òun náà ni wọ́n ń lò lórí rẹ̀ wọn ò lo òfin míì lórí rẹ̀ àmọ́ pé o ṣe ìsìláàmù má o sì lè máa lọ ilé yín lálàáfíà á dábàá ti bẹ́ẹ̀ àti ti àwọn òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ dandan dandan a gbọ́dọ̀ pa òfin ọlọ́run ọba má ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó lòun ṣe ìsìláàmù má ìdájọ́ rẹ̀ ni kí wọ́n pa. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله لا nínú àwọn حكمة إليه tó منه wà ikú gbogbo ẹni tó bá lóun ṣe islam ma tó ti fìgbà kan jẹ́ mùsùlùmí ìdájọ́ rẹ̀ náà ni pé kí wọ́n pa òun náà ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí rí tó wá lóun ṣe islam ma kò sí tàbí ṣùgbọ́n jíjáde wọn pa àwọn ṣe islam ma ìbá ìsìn jẹ́ ni àwọn ó sì tún jẹ́ sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ ṣe mùsùlùmí tó ń ná òfin ní ṣe mùsùlùmí wọ́n sì tún sánà fẹ́lómi tó ń ná àtúnbẹ́nu islam láti sọ pé òun ṣe ìsìláàmù ma nítorí àbákábà èròkèrò àti ṣekúṣe táwọn ṣe yí báyìí látàrí fífi tí wọ́n fi ẹ̀sìn ìsìláàmù sílẹ̀ torí ẹ̀ á rí i pé ẹlòmíì tí èsè mùsùlùmí tá a bá pè sẹ́sìn ìsìláàmù kò ní fẹ́ tẹ́tí gbọ́rọ̀ wa torí ọmọ wò pé àwọn ẹni tán láwọn ò ṣe ìsìláàmù máa wọ́n ti rí i pé kọ̀sọ́nà ń bẹ̀ ni àti pàwọn là ń parọ́ tá à ń sọ pójú ọ̀nà ní ìsìláàmù eléyìí ọwọ́ àmú kí ọ̀pọ̀lọpọ̀ kó máa kórìíra Islam kó sì máa kórìíra àwọn mùsùlùmí yóò jẹ sábàbí tí ó mú wọn máa rá àwọn mùsùlùmí sá eléyìí tí ó yẹ kó jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n wàá sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù fún àti san omi ìlọsíwájú ẹ̀sìn Islam wọ́n sọ̀rọ̀ àwọn di amúnimálẹ̀ fún àti tànká ẹ̀sìn Islam báwo lẹ̀sìn Islam ó ti ṣe wá lọ síwájú. Si báwo ni ó ti ṣe gbòòrò sí àfi ká mú àwọn igi rúgúdú burúkú tó fẹ́ máa dáná láàmú káká wọn kó ńlẹ̀ ńgbà tí ti bẹ́ lórí tó ń bá ti kú dànù ẹnì yòówù tó ń bá ń kan jọ kan tó ń náwó lòun ma yóò tètè sagbéjẹ́máwọ́ yóò kóra rẹ̀ ń jánu yóò dẹni tó ṣe ipò ṣe torí pé nínú òfin àti ìsìláàmù tó gbà òun náà ní pẹ́ńbá lòun ò ṣe ìsìláàmù mọ́ wọ́n pa ni o wọ́n pa ẹni tó fẹ́ wọ ìsìláàmù yọ wọ bẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ tó bá sì wọ náà ti mọ̀ pé kìí ṣẹ̀sìn téèyàn á máa wọ̀ tí ó wá sọ pé òun ò ṣe má a sì rí pé àwọn tẹ́sì islam àwọn máa ń gbàyànjú ní gbogbo gbà láti mú káwọn èèyàn ya kèfèrí ìyànjú wọn lóru àti lọ́sàn-án òun láti bà ìsìn ẹ̀rí tí wọ́n máa pariwo freedom of religion freedom of, of expression torí pé tí bá ti fi òmìnira lẹ̀ fáwọn èèyàn kọ́ máa sọ gbogbo sọkúsọ tó bá sọ tẹ́nìkan kan ò sì gbọ́dọ̀ sí káì ọ̀dájú pé ọmọ èèyàn ó bu ọlọ ọmọ èèyàn ó bu Islam ọmọ èèyàn ó bu anabi wa Muhammad sallallahu alayhi wa wa sallam ọmọ èèyàn sọ pé kí ni tiẹ̀ gbogbo yẹn di lọ́mọ èèyàn táà ní lè sọ fún pé káì tó máa sọ pé freedom of religion ó túmọ̀ sí pé ó lè jẹ́ mùsùlùmí kó jí sáyé mùsùlùmí láàárọ̀ kó tó di pọ́jọ́ kẹnubọ pé kó tún lòun ṣe má ẹnìkan kan sì ní sọ fún pé ètí e rí bóun ló ti ṣe jẹ́ bẹ́ẹ̀ so irú ìsẹ̀mí jálajàla játijàti rádaràda táwọn òyìnbó ń ṣe ń lu tiwọn lọ́n ìsẹ̀mí tó nítumà ọkàn nu wọn tí ó fi jókòó tó fi lọ́ọ́ pokùnso fóun ti ẹ̀ mọ̀túnmọ́ alẹ́ ayé tó ń wáyìí gbàtẹ́ ìbá ti sin lọ́n bóòlù ti fẹ́ mọ̀ tó máa lé ayé tọ̀wọ̀ tọ̀wọ̀ apara rẹ̀ dálẹ̀ ẹlòmínú wa ó lè máa rọra rẹ̀ lọ títí sẹ́mi tí èbọ́ lọ́rùn rẹ̀ nítorí ń wo pé kò sí tùmọ̀ fún gbèsè ayé tó ń wá yìí má ẹlòmí àti ẹ̀ lọ bẹ àwọn ẹni tí ń tọ́jú aláàrẹ̀ lọ́sibítù níbi tó ti yẹ káríwó sàn kárí sẹ̀mí àwọn wà lọ tọrọ lọ́dọ̀ wọn pé kí wọ́n pa wọn fún un kú torí òun ti ẹ̀rí tùmọ̀ fúnlé ayé tó ń wá yìí má bọ́ọ̀bá ti sin lọ́n tẹ́lẹ̀ náà kí láti tẹ́ ẹ̀rù pọ́ àánú ilé ayé ilé ayé yóò dùn rárá fẹ́ni tí ọba ti sin lọ́n tí ọba ti Islam kí lẹ̀ ń ilé ayé kí ni ń dùn gánà torí gbogbo ń tà ń tó dùn yọ gbogbo ń tó dùn mọ́ ata àfẹ́ yọ padà sú ẹ ti ní Islam ẹ rí pé sẹ̀mí yín nítumà ẹ ẹ dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa. ẹ̀rí wọn kọ ìsìláàmù láwọn òṣè má aburú ńlá ni o ìjàmbá ńlá ni tó ṣe pé kò fẹ́ẹ̀ sí jàmbá tí máa sọ mi èèyàn tó tò torí pé èèyàn máa bẹ́ lọ wípé wọ́n lọ mọ́jà ara padà sí ibú bí ó ti ń ríran kò ríran má ó ti ń gbọ́rọ̀ kò gbọ́rọ̀ má ó ti ń rí jẹ kò rí jẹ má ó ti ń rí ṣe kò rí ṣe má gbogbo orú àwọn àdúrà tí ìyàwó máa ṣe nù. á ti wá gbàgbé pa burú kan ju gbogbo ẹ lọ ó ti jẹ́ mùsùlùmí kò ṣe ìsìláàmù mà eléyìí ni aburú bàbá gbogbo aburú àtìyá rẹ̀ òun la aburú tó ju gbogbo aburú lọ òun aburú tó ṣe pé kò sáburú lẹ́yìn rẹ̀ ma nítorí pé ẹni tó bá gbélé ayé yìí tó yẹ pé kèé ṣe ìsìláàmù ló ṣe tó fi kúrò láyé yìí oríire náà wàá dànà rí oríire náà dànà rí ó ní àwọn ń pọ̀ òun lówó tọ́pọ̀ ó ò ṣe kó lọ́ngbà ń lọ oríire pọ̀ ó kéré jù láwùjọ rẹ tó wà gbogbo òlú yòówù tó bá wà láyé yìí tó bá mọ àwọn olówó ń bẹ náà àti rẹni tó ti kú nu wa ìgbà tó kú kò sí kówó rẹ lọ tọ́jú pé àwọn ọmọ ló kù táwọn ń náwó báyìí ó yẹ pé bàbá olówó kówó rẹ lọ ni àbí ta lẹni tó ṣiṣẹ́ ta ní ń jayé ọ̀pọ̀lọpọ̀ olówó mọ́tò tí ò wúlò làwọn gùn tí wọ́n fi kú mọ́tò tó ṣe pé ẹ bá ń ti ẹ ti kó gbiná ẹ ti kó gbiná ni tó fún ọba ti kò ní gbaná. àkàràmọ̀kùnmọ́lá ńgbà tó máa ti kó òun bọ́ sórí àléfàfà ọkọ̀ fanfàfanfà tó ṣe pé ibi ntẹ́ẹ̀fì máa rí wájú mbẹ́mbẹ́ ntẹ́ẹ̀fì máa rẹ́yìn mbẹ́mbẹ́ gbogbo ẹgbẹ̀gbẹ́ máa rí mbẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ tán lọ́yẹ àti gbígbóná gbogbo ẹ̀tẹ́ bá fẹ́ Islam kí wọ́n á la dùn náà tọ́wọ́

à orí ibú ńlánu ọlọ́nkọ́ má ṣe tiwa lórí ibú. àwọn ọ̀nà wo láwa máa gbà láti fi wọ́sọ̀ àtààbò fúnra wa ìṣọ́ àti ààbò fáwọn aya wa ìṣọ́ àti ààbò fáwọn ọmọ wa ìṣọ́ àti ààbò fáwọn mọ̀lẹ́bí wa níbi àti wá ya kèfèrí lẹ́yìn ìgbà tá a ti jẹ́ mùsùlùmí nínú àwọn ojú ọ̀nà tá a máa gbà alákọ̀ọ́kọ́ onáà ni pé ká kọ́kọ́ máa pé ìsìláàmù wa ìdẹ̀ra ńlá ni kò sí ìdẹ̀ra kan tọ́lọ́ ń ṣe fẹ́rú tó tó islam tẹ́ ẹ bá ti máa ní ìdẹ̀ra ńlá onílàákà ìkan òsì tí ó fẹ́ kí ìdẹ̀ra òun kọ́ sọnù mọ́ lọ́wọ́ ìdẹ̀ra ńlá ni islam wà yìí ká máa dúpẹ́ fọlọ́wọn ba lórí rẹ̀ ká sì máa bẹ́ lọ́ọ̀ ní gbogbo gbà kọ́ mọ́ pàwádà sáìdá àti jẹ́ mùsùlùmí àti ìsìláàmù ma ọlọ́run máa fi sàdánwò fà wá. ẹlẹ́ẹ̀kejì nínú pàǹdúpẹ́ fọlọ́n a sì ń sọ ìsìláàmù wa ká kọjú wa kama fi ṣeré rárá torí pé kú ń bẹ òní torí káràkátà ntá jẹ ntá wọ̀ sọ́rùn ntá ná ntá nà ntá lò bá a ti ṣayé là ń wá ká ìní òjá lè sí lọ ọlọ́ngbò òní bínú sí wa àbó ti bínú sí ọtí ti pẹ́ nítorí pé ilé ayé rọ́tò ń wowó ọmọ iná la sọ pé kò síbi tó ń gbé lọ eléyìí lọ́pọ̀lọpọ̀ ọmọ fi ṣèkẹwọ pé ni òjá wọn sin ni ò jẹ́ káwọn ò lè ṣètò ọlọ́run wọ́n tún máa dá wákò òfò wọ́n ní kọ́lọ́run fáwọn lówó káwọn ò lè ráyè sìn gbogbo wọn náà ló ní àsìàn ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ bọ́lọ̀wọ̀n bá wá fún ọ lówó òní sílọ̀ bọ́lọ̀wọ̀n bá ní ká sí rírì ògbó òní ṣètò ọlọ́run kákọ́tún mẹ́sìn wa àgbọ̀dọ̀ jẹ́ni tí wọ́n máa gbẹ́yìn níbi tí wọ́n bá ti ń sin lọ kí ló dé mọ́sálásí nì ní gímù rẹ̀ ẹ wá àwọn mùsùlùmí ń sin lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ ò lọ o sì lọ́ọ̀ fẹ́ kí dẹ̀ra kó di aburú mọ́ ọ lọ́wọ́ yóò da aburú náà ni ẹni tí ìbá ti sin lọ wàláhì islam yẹn yọ padà di tàmá lọ́wọ́ ńjọ kan. bákan náà ìgbésẹ̀ ẹlẹ́kẹta òun náà ni pé a gbọ́dọ̀ máa rìn síbi tá a ti máa gbọ́rọ̀ nípa àlàyé ẹ̀sìn wa yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wa á mọ nǹkan kan nípa ìsìláàmù yìí ju pé bàbá wa bí wa sínú rẹ̀ lọ bàbá ti gbìyànjú o tí wọ́n bí wa sínú ẹ̀ ó kú káwọn wa bí ká máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ká máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa bíra rẹ léèrè sọ̀láàtù yìí kò ṣeé má ṣe lójúmọ́ lẹ́ẹ̀márùn-ún wa kò mọ̀ kí ni ní ká wí rùkù wàláhì ọ̀pọ̀lọpọ̀ wọ kí ni ní ti ń sàtáyà ẹ dákun wá ìfẹ́ lọ́pọ̀lọpọ̀ máa sú sẹ́sìn tọ́lọ̀ ní ká ṣe gbòò la sì wá fẹ́ wà lìtẹ̀lẹ̀. àkẹ́sìn wa kún kankan ẹ wá lẹ́nìkan ti jẹ́ mùsùlùmí ó di kèfèrí kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà kọ́ máa ń tí wọ́n pè ní Islam. bákan náà nínú ìgbésẹ̀ tá a máa gbé onáà ní káwọn ajánilólè ìmánì àwọn ẹni tí máa fẹ́ sọ ní di kèfèrí gbogbo ọ̀nà làwọn máa wá láti mú wa kú ònú Islam lọ sínú ṣe kèfèrí má bá wọn tò má ní wọn lọ́rẹ̀ má jẹni tó ṣe pé àwọn náà lẹni tó máa gbàmọ̀ràn lẹ́nu wọn. kí ni kèfèrí ń fẹ́ fún kèfèrí ò fẹ́ nǹkan kan fún ọ bí kí wọn náà dirú rẹ̀ ó wù kí wọn náà jẹ́ kèfèrí bíi tòun ìdí nì tó fi jẹ́ pé tó o bá ní ṣòro kan kẹfẹ́rí ò ní bọ́ dámàràn pé ẹ lọ bá lè má mú yẹn abilé rè kẹfẹ́rí ò ní bọ́ dámàràn eléyìí láéláé ó lè sọ pé òun mú ọ lọ sórí òkè kan àti pé bàbá kan wà á dáhùn sẹ́ni kèé bá dì làwọn ń pè ẹ bẹ́ẹ̀ bá ní kó forí kalẹ̀ fókúta láti bẹ́ẹ̀ ọkọ̀ forí kalẹ̀ fún ẹ̀sìn máa bẹ́ẹ̀ sì máa tọrọ àforíjì yín. àwọn kí Islam rẹ ti ó ti sọnù ó ti sọnù tọ́ọ̀bá ti láwọn ẹni rí lẹ́gbẹ̀ẹ́ ò mùsùlùmí lẹ́ni tó ń bá ṣe nínú aburú tí ó jẹ́ kó tètè fi islam sílẹ̀ nù nínú àwọn agbésẹ̀ òun náà ní pé ká gbìyànjú láti jẹ́ ni tó ṣe wípé a máa gbìyànjú láti jẹ́ kí gbogbo ń tó bá ti jẹ́ islam kábùkù ọmọ bàá nínú nǹkan tí ọ̀ràn wa lọ́tà fi ní fi ìsìláàmù lẹ́nu ẹnìkan ní orí mọ́sálásí ọwọ abọ́ sokoto wọ́n fẹ́ máa yàgbẹ́ síwájú ẹ̀ wọ́n wá ń wò pé eh, ẹ̀ wọ́n ni ah, ó o kéegun rẹ̀ ó dé èèyàn torí lẹ́nu túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n eléyìí ò sí ọma ọmọ Yorùbá ọlọ́run lọ́lẹ́sìn ọlọ́run ti sọ̀rọ̀ ó gbèjà lọ́mọ àtúntì mọ́sálásí ọlọ́run lónìí subhanallah so ńgbà tó yẹ pé ẹ̀sìn yẹn ò dùn wọ́n la tẹ́lẹ̀ náà wọn ò kákùn kankan èdè nu bí èèyàn bá mú ewé ìwé alukurani tí fi ń fọn kún wọn ò kákùn kankan wọ́n mọ̀ pé bí pépà lásán náà ni pépà lásán lálukurani ó dájú pọ̀ gbádùn tí wọ́n bá ti ka ìsìláàmù ń kún nítorí dájú náà ni pé àti fílẹ̀ kò ní ìṣòro fún ọ. bẹ́ẹ̀ ni ẹnìkan ló ń ṣe eré aláwàdà adẹ́rìn pòṣónú làwọn wọn á mọ́kọ ànábì tiwa wọn fi ń ṣe yẹ̀yẹ́ ẹ pé muhammadu wọn tani muhammadu wọn náà rí bẹ́ẹ̀ bá ànábì yín náà ní àfà kótó sekinni báyìí ó ti jẹ́ kọ́ dàmà bí inú ojú ẹ̀ lọ́ba gbà ní àbọ̀ ọ̀sọ́nigbò àfà tá ló àbúrò yẹn dàrú ni ẹ̀rí para rẹ̀ ọ̀ balẹ̀ dégún bá dán òun yóò dé èèyàn àmọ́ ńgbà tó yẹ pé ìmánì rẹ ẹ̀rẹ̀ yọrọ lásán atẹ́gùn gbé dànù níbi eru òfútù fẹ́ tẹ ìmánì rọ ọ̀ka ìsìlámù kún kankan ka islam kún kankan ọba ọba akàkún ebe abúlé ọ ọba wọn sọ̀rọ̀ ebi bẹ́ẹ̀ náà ló tún ṣe láìlá ìlọlá jáde ọ̀rọ̀ wọn wà ṣe nídìí ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà tó ọmọ tuma islam ẹ rí tí mùsùlùmí bá jẹ́ kó bá mọ̀ tuma islam ẹnìkan sí o wàláhì wọn ò bí ẹni náà dá tí ọmọ fàbùkù kan islam bí tú ọ wà tó bá wu ẹyíjú rẹ lásán ẹ̀rù ọba àmọ́ yorùbá wọn máa dá sàkàtà ni wọn lè lẹ́sìn ọ̀fàjà ó kì í ẹni tí wọ́n á fẹ́ràn kọ́ sẹ́mi kó ń fẹ́ kẹ́ rẹ́ ni. gbàtẹ́ yìí lẹ́sìn ọ̀fàjà òun wá ń fẹ́ràn ńfẹ̀sìn tiẹ̀ ṣe yẹ̀yẹ́ ṣé ńfẹ́kẹ́ rẹ́nu àbí ńfẹ́kẹ́ ẹ̀jà ńgbà tó ṣe pé kò sẹ́mi lára tiẹ̀ náà ọmọ tó mọ̀ ẹ̀sìn tó ń ṣe. òní ẹ̀sìn ọ̀fàjà aago wájú mọ́sálásí pé káwọ́ wa gba Jésù nù ayé wa tí ọ̀bá jẹ́bẹ̀ àwọ̀ náà egboro. o sì lẹ́sìn ọ̀fàjà òkè tẹ́mi bá gbé mẹ́gáfóònù fún gbogbo ọmọ pé gbogbo tọ́ọ̀tì ńlẹ̀ yìí ẹ máa pariwo ń bẹ̀ pé tẹ́ẹ̀ bá gba islam jahannama lẹ́wọ̀ bẹ́ẹ̀ náà sì ní jahannama náà ni ẹni tí o bá ti ṣe islam fún ni ọwọ́ tí wọ́n bá ra mẹ́gáfóònù fún gbogbo ọmọ tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá lé mi èmi mo fẹ́ dá wàhálà lẹ̀ fá nígbà tí wọ́n lu aago wájú mọ́ṣáláṣí tó ní tí n bá ti ṣe báyìí ń wọ náà pàdé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ àbí ẹ wá ní àtún bàbá yẹn wàhálà rẹ ti pọ̀ òrí wọ́n tó ti kú tí wọ́n ti Islam wa kò gba wẹ̀dẹ́wẹ̀dẹ́ ìranù àwọn ò ní tọ́jà mọ́tọ̀ wa ìsìláàmù ọ̀fẹ́ àlàáfíà àmọ́ wọn náà mọ́ kọ́ ọbọ̀ mi mú mọ́ kí bọ́ mi lẹ́nu máa gé ọ jẹ torí ẹ ọgbọ́dọ̀ jẹni tẹ́mi ń bẹ lára rẹ ìsìláàmù nìyẹn kìí ṣe ìsìláàmù ọlọ́bẹ̀ yọ tọ́ tán ara rẹ jẹ́ dànù wọ́n gbẹ́bọ̀ fún àwọn ní kò gbé lọ sórí ta àwọn aráalé yín wọn á pín sí méjì àwọn kan ní ẹgbẹ́ bọ̀dá mi ẹnìkan ní ẹ má dánwò kẹ́ ẹ má wọná ẹnìkan ní bọ̀dá mi ẹgbẹ́ wọn ní ìṣòro ayé yín ẹgbẹ́ tẹ́fà ti gbé ẹ ti dà ìṣòro ayé yín nù ẹgbọ́rọ̀ ìṣòro ayé ló gbèrú ọ̀dájú pọ̀ gbádùn ọwọ́ arú ẹ̀kọ́ àti òkúrú wọ́n pé pòtì tí ò bá lẹ́fù. sẹ́mi kọ́wọ́n sọ yarí àwọn ìsìlámù kù lára wọn àwọn ẹ̀ ti ń sọ pé ẹgbẹ́ bọ̀dá irú ròǹbòrùn làwọn eléyìí níbo ni islam wá wà wọ́n nílé máàmù yín ńgbà tó rùkú àríbàǹtẹ́ǹdì rẹ̀ máa bàbá ṣé bàǹtẹ́tẹ̀ fi ń wẹ̀ lélẹ́yìn àbẹ́wò ó ní a ọmọdé òmògùn pè lẹ́fọ̀ bàbá ìmáàmù bàbá ìmáàmù àbí bàbá ńlẹ́dì wọ́n ní bàbá ìmáàmù náà ni ìlọ́sàn bàǹtẹ́ mẹ́tì bàǹtẹ́ ògùn bàbá ní ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ àwọn kan bá ní ẹ̀yìn ọmọ àti àti lè fi bàbá aláwo ṣe lè máàmù ẹ dákun tó rọlọ ṣe lè máàmù náà yẹ kó lọ sílé awo kí ló wá gbé bàbá aláwo wá sí mọ́ṣáláṣí ẹnìkan wọ̀lú ń bu ọlọ́ ń sọ pé wọ́n ọlọ́run ẹrú mi o ìwọ ọlọ́run ìránṣẹ́ mi o bọ́bùkátà àwọn ẹrú rẹ̀ yìí ẹ gbọ́rọ̀ wèrè ẹ gbọ́rọ̀ àdánù àwọn ọmọ kan wá yarí ó sì lè máa pọ́ lọ́n lẹ́rù rẹ̀ ó sì lè máa pọ́ lọ́rùn ẹsẹ̀ rẹ̀ orí rẹ̀ dàrú ọwọ́ wa balẹ̀ jẹ́ àti bó ti ń bọ̀ wọn lẹ́nìkan ń bọ̀ láti fi ọ̀dàn ọwọ́ ajẹ́ pé òkú mẹ́sàn ló a máa sọ nọ́ńsẹ̀sì ńgbà tó ẹgbẹ́ yìí náà kúkú kẹsìn fún àfi alásàlátù wọn lè afa kan lójú obìn ẹ máa péjọ ẹ máa ra pure water lọ́ọ̀sì lọ́ọ̀sì lọ́ọ̀sì kọlọ yẹ́lò gbogbo ẹ̀ ní lọ́jà máa ẹ̀sìn òdodo fún wọn ní débẹ̀ irọ́ burúkú wọn kà òpònú kan wá jẹ́ pé mọ́sálásí ìlú ní ti sọ nọ́ńsẹ̀sì yẹn àwọn ọmọ kan wá ti wá gbọ́ àwọn wá lọ sọ àwọn náà ti fetí ara wọn gbọ́ ńjọ́ náà wọ́n bá ní kí ni tó fún ọ ní ìfàyàbalẹ̀ kó o máa pọ́lọ̀ lẹ́rù rẹ̀ ó ti wá rí i pé àwọn eléyìí gbẹ́sìn yìí lọ́ba di pẹ́sẹ̀ dàrú bí ẹsẹ̀ télọ̀ kínní kan ọ̀nsá diwájú àwọn bàbá bàbá kan àwa ń gbọ́ ẹnìkan sọ pé Ọlọ́run sọ̀rọ̀ gbèjà ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ẹnìkan pọ̀ Ọlọ́run lẹ́rú o ìrántí o ara ń tí àwọn ọmọ yín fi ń di kèfèrí tí ọ̀tá yín lànà èèyàn tó ọmọ yín ò fi mọ́kọ wálé tó jẹ́ káfíìrì tẹ́sùn máa fi fún un ńgbà tí ẹ̀ka ìsìláàmù kún kankan wọn á lọ fi ìsìláàmù lẹ̀ ó di kèfèrí ẹnìkan wá pòwe ó ní nìsín sọ̀hún èèyàn ni èèyàn bíi tiwa ni àmọ́ jọba tó bá ẹgbẹ́ nìkan bá wọ̀lú yìí nìyí ni wọ́n sọ pé sọ̀hún ẹrú mi o sọ̀hún ìránṣẹ́ mi o eégún rẹ̀ ó déyàn àbí òní déyàn àyọ́ déyàn kíákíá ni ẹ̀yin kan tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀sọ̀ kú sọ lẹ́wọ̀n á bàbá àwọn sọ̀hún lọ sọ bá ń sí ọ́ ó dájú pọ̀ tẹ̀ ọlọ́run tó wá dá yín tó dá sọ̀hún òun ló ti máa rí fi hàn àbí ẹ̀sìn islam òun ló ṣe máa fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú àbí so mùsùlùmí gbọ́dọ̀ kọjú mẹ́sìn rẹ̀ o islam ẹ̀ ṣeré o tẹ́fà yẹ pẹ́yìn bá kọjú mẹ́sìn yẹn rí pa ọmọ yẹn ọkọjú ma tí baálé bá kọjú mẹ́sìn ìyàwó rẹ̀ ọkọjú ma tí bàbá baálé tó bá kọjú mẹ́sìn gbogbo ara lé wọn ọkọjú ma àmọ́ ńgbà tó bá ti jẹ́ pé gbogbo yín náà ẹ̀ kákùn kankan wọ́n ń pè sọ láti ó tún jókòó tún mẹ́mú sẹ̀wọ̀n kẹ́ni tí ó mọ ẹmu tí mọ ẹmu tẹ́lẹ̀ náà kò kúkú ní sinlọ ọ̀daràn ni tó bó ní islam sì fẹ́ lọ wájú àṣẹ ní máa gbọ́ pé lágbájá ó ti jẹ́ mùsùlùmí ó di kèfèrí ó ti jẹ́ mùsùlùmí ó di kèfèrí ìdíjà tọ́pọ̀lọpọ̀ fi ń di tán fi ń di nu torí pé ẹ̀ka islam kún tẹ́lẹ̀ náà alẹ́ kọ́ràn wa lọ́wọ́ bá wa wa kó tún jẹ́ kí wa máa gbòòrò sí nílùú wa àti gbogbo àwọn èèyàn tó ṣe pé wọ́n ti fi islam sílẹ̀ wọ́n ti ya kẹfìrí ọlọ́run bá wa dá wọn padà sínú islam àwọn èèyàn táwọn ń gbèrò fẹ́ fi islam lẹ̀ lọ ya kẹfìrí ọlọ́run má wọn rọ́nà lọ di kẹfìrí ọlọ́run ẹlẹ́dàá wa bá ní ṣe àlékún àgbéga fún wa alayhi wa wa sallam ọlọ́run kò fi sí oníkálukú wa ọlọ́run má tọ́wọ́ àánú kéèyàn sọ pé òun ṣe islam má kárántí pé ẹnìkan lọ́lọ́run fi islam yẹn rán sí wa òun náà lọ́ọ́ ga wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam níwọ̀ lórí wa nínú wọ̀ tó ní lórí wa ni ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run tó dá wa gangan àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtù fọ́gà wa yìí ọlọ́run wa pa wá láti àwa mùsùlùmí pé káwa náà máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe àsọ̀láàtù fún anabi wa yìí صلى الله عليه وآله وسلم لقوا لقب لقب نبوبوبا فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله